السماوات والأرض أرسل رسله بالهدى وبدين الحق وختمهم بنبينا محمد صلى الله عليه وآله وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله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 ní òru àti lọ́sàn-án àti ní gbogbo ògbà káàsì jẹni tí wọ́n máa fi àwọn àjọsìn yìí tọkàntọkàn káàsì lọ́ọ́ mà dájú pípa àgbẹ̀fẹ́lómi yàtọ̀ sí Allahu Rabbul Alamin ìjọsìn fún ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa nǹkan kan ní tó fẹ̀ tó gbòòrò ọkọjá àti lásán ọkọjá àtàlùwàlá ọkọjá yọ lásán ọkọjá àti رمضان Ramadan ọkọjá alọsíhàj ìjọsìn orúkọ kani tọfẹ tó gbòòrò tọkari gbogbo ntí Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa tó nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí bẹ́ẹ̀ à ń sọ lọ́rọ̀ ni àbá ń ṣe níṣẹ́ eléyìí tó hàn ọ̀rọ̀ tó pamọ́ àbọ̀rọ̀ tó hàn iṣẹ́ tó pamọ́ àbí iṣẹ́ tó hàn àwọn eléyìí là ń pè ní ìjọsìn kájọsìn kọ́ lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ọ̀ràn àyàn ni lórí oníkálukú wa àwọn ẹni tó gbọ́ tí wọ́n gbà tí wọ́n ń jọ́sìn fún Allahu Rabbul Alamin lábẹ́ abúrẹ́lẹ̀ Islam àwọn náà lẹni tí ń sẹ́rú sí fún Allahu Rabbul Alamin àwọn làwọn ẹni tí ń ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bá ti ṣe fi pa wọn láṣẹ. àwọn náà làwọn ẹni tí dáadáa tí ó tẹ̀sí wọn àtọ́ba di lọ́la gbẹ́ndà òkèèyàmà àwọn mẹ́wẹ̀ àwọn náà wọ́n ń kóra wọn lóríṣiríṣi wàhálà ṣe wọ́n ń kóra wọn sínú àwọn àdààmú ọlọ́kan àjọkan oríṣiríṣi náà ni ń dáyàpò lórúkọ fáwọn náà ń ṣe fi ń gbàtà àríkèké ṣe Islam. àríkèké ṣe tọ́lọ̀ fìràn ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam láti fún ní ìdájọ́ wàhálà ìfirẹ́ẹ́ni ṣe wàhálà ìfúnrẹ́ẹ́ni ní iṣẹ́ ṣe eléyìí tí ò ní tuma torí pé Allahu Rabbul Alamin ó ní inna ad-dina 'inda Allahi islam ẹ̀sìn kan tuntun lọ́dọ̀ Allah ó náà ní al nínú àyà mi ọlọ́ni wọn mẹ́jì yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil-akhirati minal khasirin ẹnìkan tó bá tún lọ wá kàmí tó fi sẹ̀sìn yàtọ̀ sí islam ọlọ́wọ́n bò ní ìgbà lọ́dọ̀ rẹ̀ o yóò tẹ̀ ìjọba nínú àwọn ẹni tó sòfò tó bá di lọ́la gbẹ̀dẹ̀ àlùkìyàmù kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́mẹ́sì sí wa lọ́kàn nínú ẹni tó sòfò àkàràmọ́kùnrin wa. lábẹ́ abúlé islam kankan ẹ̀rí kí àwa mùsùlùmí oríṣiríṣi ọlọ́kan ọ̀jọ̀gbọ́n ọ̀nà òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ń tọ̀ ọ̀nà àtẹlẹ́ yìí sáyọ ọ̀yàpá títẹ̀lẹ́ yìí kọjọ́ sí ẹni kéjì kẹta oníkálukú sì máa wúra rẹ̀ ibi ojú ọ̀nà tó ń tọ̀ gángan òun náà lójú ọ̀nà eléyìí tó ṣe kí ọ̀nà kan ò lè àfi kọjá ìfẹ́ torí ẹ̀ náà ni a rí àwọn kan nínú àwọn mùsùlùmí àwọn ẹni tí wọ́n jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ jù ní ìbẹ̀rẹ̀ Islam àwọn gangan nìkan láti ẹ̀rí àwọn náà ni alìjẹmáà àwọn ẹni tó ń tẹ̀lé tàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn mùsùlùmí gidi pọ́nbélé àwọn ẹni tó yẹ fún wọn lẹ́nu mi àtẹ̀lé tó yàtọ̀ sáà nàbì sallallahu alayhi wa alihi wa sallam. wọn ò ní síra mi àdìmù yàtọ̀ sí alukur'an àfi àwọn wọ́n sì tún bẹ ẹni nílò ní àwọn ẹni tọ́jà ike wọn ò ṣe tán kò tí ẹ lè ṣe é ṣe lọ́dọ̀ sí wọn káfojú ọ̀nà àtẹ́bí sallallahu alaihi wasallam ka káfí gba pààrọ̀ ọ̀nà a wá nítalẹ́ni náà a wá pé tiẹ̀ òun náà la gbá mú àfi tàbí nígbà tí èsì ó sì wù wá láti wọ jahannama ní rọrùn torí ẹ àwọn wọ̀nyí lóru àti lọ́sùn àwọn wọn ò fi ojú ọ̀nà àtẹ́bì sílẹ̀ àti pé ní gbogbo ògbà náà ni wọ́n tún pe ọmọ ẹ̀yà wọn ike wa náà wàá darapọ̀ wàá darapọ̀ mọ́ wọ́n máa tẹ̀lé ìlànà àtẹ́bì sallallahu alaihi wa sallam tẹ̀lé al-Qur'an tẹ̀lé súnà kó o lè bá a sórí rẹ̀. àwọn wọ̀nyí ń bẹ ní ìdákẹ́jì ara wọn mi pẹlẹ pé àwọn ń sin lọ́n pẹ̀lú àdádálẹ̀ àdádálẹ̀ ó tún pé gbọ́n pẹ́gbẹ̀rún àdádálẹ̀ ti tọ̀rí kọ́ wà àdádálẹ̀ tí ó tọ̀rí kọ́ wà oníkálukú ọmọ wò ó ikú tọ̀rí kọ́ tàwọn lọ́nà gbogbo tọ̀rí kọ́ míì tó ti yàtọ̀ sí tàwọn àánú ni náà láti máa ráwọn tọ̀rí kọ́ lórí sírísì bíi kàdìríyà àrífàáyà àṣàdìlíyà ànàkṣàbẹ̀ndíyà àlùbẹ̀dẹ̀wíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn turuku tọ́jà ike máa ń sọ lọ́hùn bíi hàmì sultan ọlọ́wọ́n fẹ́ nìkan kókó ṣe ọlọ́wọ́n sì rán nàbì kan pẹ̀lú tọ̀ríkọ̀ nítorí òfin rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam onáni alukur'an onáni sunna inna nahnu nazzalna dhikra. وإنا له لحافظون من يطع الرسول فقد أطاع الله فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ولا الأوان وإن تطيعوه تهتدوا ثبت لسان النبي محمد صلى الله عليه وآله وسلم آمنا eléyìí tó ti máa ti pé tẹ́ bá ya pàṣẹ tẹ́ kọ́ sí ẹ̀ ẹ̀ jẹ́ni tó sí náà kọ́lọ́ ẹlẹ́dàá kọ́ máa sì wá lọ́nà àwọn àjọsìn eléyìí tẹ́ Islam eléyìí tó mú wa eléyìí tó yẹ pé a máa ní láti sọ́kàn tàbí èyí tá a máa wí borí ahọ́n wa àbí èyí tá a máa fi gbogbo oríkì ara wa ṣe ǹjẹ́ ẹjẹ́ mọ̀ àwọn àtiwájú wa rere wọ́n ní àwọn ojú ọ̀nà tí wọ́n ti là kalẹ̀ àwọn àgbésẹ̀ eléyìí tó ti pé wọ́n gbé tí wọ́n fi ṣe àwọn àjọsìn yìí ní ọ̀nà tó dáa tó rẹwà jù eléyìí tó ṣe é pé ó ṣe déédéé pẹ̀lú bọ́lọ̀ wọn bá ti ṣe fi wá ó sì ṣe dọ́gba pẹ̀lú ìlànà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa eléyìí tó kémi pẹ̀lú rẹ ká ti ojú kòkòrò láti wá mà nípa rẹ mà dáadáa gẹ́gẹ́ bọ́lọ̀ wọn bá ti ṣe ń fẹ́ nítorí báyà a bá kú tá bá aburú burúkú kò ní í wa. tiwa nítorí pé ẹni tó gbélé ayé tó dáadáa àwọn alólóríire ṣùgbọ́n gbogbo ẹni tó gbélé ayé tó ta pẹ̀sì tí ó ṣẹ̀sìn lọ́nà tó bójúmu àwọn eléyìí ò dáadáa tí wọ́n fẹ́ rí gbà lọ́dọ̀ Allahu ti ti màdájú sáká ikó lè pẹ́ ó lè yá ọjà dúpọ̀ wa yọ padà ara rẹ̀ ìwọ náà ní láti tún fẹ́ lómi dandan ní ìgbà tí àsìkò bá tó kájọ sì kọ́ lọ́wọ́ bá nínú àwọn àgbésẹ̀ eléyìí tí àwọn atiwájú wa rere eléyìí tí wọ́n fi lélẹ̀ tó sì jẹ́ ọ̀ràn yẹn kébi pẹ̀lú rẹ kárí bá ń sàmójútó àwọn nǹkan wọ̀nyí nítorí kí ìjọsìn wa kó lè bá àdé ìjọ dáàlú kó lè bá àdé ìjọ ògùnrégé yóò máa jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Allahu gbà lẹ́sìn ohun gangan nítorí pé gbogbo apájá a lè máa ń sàkójúwe pàǹtẹ́ẹ̀tì ṣùgbọ́n kọjá sí pé lọ́dọ̀ ọlọ́run kì í sì gbogbo ẹ̀ n'igbe ọlọ́run kò sì ní gbẹ̀sìn lọ́dọ̀ àwọn ẹrú ẹ̀ ẹ̀sìn ni ọgbà lọ́dọ̀ wọn inna dina inda Allahi islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ni kan tí ìṣètò alákọ̀ọ́kọ́ nínú àwọn àgbésẹ̀ mo fẹ́ jọ́sìn fọlọ́ ní ìjọsìn gidi eléyìí ọmọ ẹgbẹ́ àjẹwọ́gbà lọ́dọ̀ Allah Rabbul Alamin tọ́lọ̀ wọn bò ní máa dàlùmí láyà ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ yìí ọ̀nà ni al-ibadatu ti bẹ̀ ilmin wa ittiba' la bi jahlin wa ibtida' kàmá ti lọ pẹ̀lú ìmọ̀ àti ìtẹ̀lẹ́sà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam káyà pa. káyọ̀dé nàdí àtòjìjẹ eléyìí kí látòjìjẹ rẹ̀ oní àti kéèyàn máa lọ pẹ̀lú àìmọ̀ká kéèyàn máa lọ pẹ̀lú rẹ̀ eléyìí tọ́jú ọ̀ràn yẹn oní àti ká máa lọ ọba pẹ̀lú ìmà máa lọ pẹ̀lú akọ àmà kí ni ìlànà nípa àjọsìn yìí ìlànà rẹ̀ náà pẹ̀lú maka àti àdádálẹ̀ á rí i pé eléyìí ọjà mi ńlá kan nínú àwọn àmì eléyìí tó ga jù eléyìí tó yẹ kí mùsùlùmí kó mójútó nípa apá mi mójútó sì máa sọ ní sísọ eléyìí tó ti kó ní agbára púpọ̀ nínú gbogbo ìjọsìn rẹ̀ nítorí pé pẹ̀lú mà ọgbà púpọ̀ eléyìí náà ní sábàbí tóbi jẹ́ pé nínú mà nípa ẹ̀sìn eléyìí tó dọ́ran àyàn lórí gbogbo wa pípẹ́ a gbọ́dọ̀ wá mà nípa rẹ̀ òun náà ní ìmà nípa àwọn nǹkan tó ṣe pé a lè nímà nípa wọn láti fi a lè ní a lè jẹ́ni tí ó mọ̀ nípa wọn ká sì lè ṣe ń tọ́jú ojúlówó òjọsìn lórí wa ojúlówó òjọsìn bí àlùwàlà ojúlówó òjọsìn bí sọ̀lá ojúlówó òjọsìn bí sọ̀yà ojúlówó òjọsìn bí zakẹ́ ojúlówó òjọsìn bí hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò lè ṣeéṣe kéèyàn rí àwọn ojúlówó ìjọsìn wọ̀nyí ṣe láì jẹ́ pé èèyàn nímọ̀ nípa rẹ̀ nínú òfin ṣẹ̀ríyà wọ́n máa ń pè ní al-ilmu bima la yatimmu al-wajibu illa bihi al-ilmu bihi wajib ká nímọ̀ nípa nǹkan tó ṣe é pé kò lè ṣeéṣe ká ṣe ń tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn lórí wa láì jẹ́ pa nímọ̀ yìí ajẹ́ pé ká nímọ̀ yìí ọ̀ràn àyàn ni lórí gbogbo wa torí ẹ̀ ọkàn ni máa ń tẹ́ra rẹ̀ dànù wọ́n máa sọ èmi ọmọ kankan o mo kéwù mo ké ni kéwù àmọ́ mo ké làákàyè ẹni kéwù ké làákàyè wọn fi sin lọ yìí ṣe làákàyè wọn fi sin lọ làákàyè lásán tí ò sí mà nípa ẹ̀sìn nípa rẹ̀ o òfútù fẹsẹ̀ lásán ni torí ẹni Ali ibn Abi Talib radiyallahu anhu qala law kana ad-dinu bir-ra'yi kana asfalu al-khuffi أولى بالمدح من أعلى لكني رأيت رسول الله صلى الله عليه وآله وسلم يمسح أعلى òfẹ́yì Ali bin أبي طالب radiyallahu الله عنه. àgbẹ̀ làákà nìkan ọpọlọ nìkan láàmàwò láàmàfisì lọ́ọ̀ni bọ̀bà jásí pé ìbọ̀sẹ̀ tá a wọ̀ sẹ́sẹ̀ wa tá a fẹ́ pa lómi nínú àlùwàlá wa ìsàlẹ̀ ìbọ̀sẹ̀ lọ́yẹ ká máa fọwọ́ pa torí pé àtẹ́lẹsẹ̀ ìbọ̀sẹ̀ òun náà là ń fi ń tẹ̀lẹ̀ nígbà tẹ́ bá sàlùwàlá dórí ẹsẹ̀ nítorí lọ́yẹ kọjá pé àtẹ́lẹsẹ̀ lẹ́fọwọ́ pa torí pé ndí làákà ìsọ̀nù tó rátẹlẹsẹ̀ là ń fi ń tẹlẹ̀ ṣùgbọ́n mo rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé òkè ìbọ̀sẹ̀ lọ́fọwọ́ pa kìí sàtẹlẹ̀ torí rẹ̀ yé sọpọlọ lásán iná fi ń sẹ́sì nítorí pé lómi àwọn ọmọ ẹgbẹ́ mi ò kí àmọ́ mo kí làákà yìí kí làákà yìí rọ́ọ̀ṣẹ́ níbi pọ́ọ̀mẹ̀sì mọ àwọn aṣọ bọ́ọ̀lù ńgbà tó dúró nù sọ́lá wọ́n lọ èmi ò kéwò ìmọ̀ àké àmọ́ o mo ní làákà ẹ̀ mo ní làákà ẹ̀ mo ní làákà ẹ̀ mo ní làákà ẹ̀ kọ́ wá wí lẹ́ẹ̀mejì kó ló ti ké bá di àná bá di àlè tani. onítùmọ̀ kankan torí de eléyìí báyìí àwọn àmọ̀ká ń bẹ lọ́sí ọ̀ràn yẹn lórí gbogbo apá gbọ́dọ̀ mọ̀ ń pa rẹ̀ olódo ni mí ọ̀ràn olódo làwọn bàbá mi ọ̀ràn ilé olódo mo ti jáde àwọ̀ ọmọdé ó lé wa alágbẹ̀dẹ ni wa àmọdé ó lé wa kápẹ́ńtà ni wa àmọdé ó lé wa tọ́gá ni wa ó gbé lẹ́yìn sọkúsọ lásán gbogbo èèyàn lọ́gbọ́dọ̀ mọ̀ nípa àwọn àmọ́nitọ́jẹ́ yìí pé tọ́ ọ̀bá mà ó lè tẹ̀. bí àpèjúwe ní ìsìn àlùwàlá ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí gbogbo akálímọ̀ nípa àlùwàlá torí pọ́lọ̀ ò ní sọ pé nítorí pé lè má mu ti sàlùwàlà ó sì ṣe dáadáa ẹ̀yin yòókù ẹ lè wọlé láì sàlùwàlà ẹ sá ti máa bá lọ ọlọ́wọ́n kò ní sọ bẹ́ẹ̀ dájúdájú dájá oníkálukú gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀. bákan náà ẹ̀yin awo sọ̀lẹ́ ọlọ́wọ́n ní sọ pé torí pé lè má mu ti ṣe sọ̀lẹ́ tẹ̀yìn ká tó lẹ́yìn rẹ̀ kíkálukú kó fẹ́ tẹ̀mẹ́tẹ̀ kẹ́kẹ́ máa wo bọ́ bọ́bá ti tẹ̀yìn náà tẹ̀ bó forí kalẹ̀ forí kalẹ̀ bọ́bá ti dédú ẹ ti dédú ẹni tí ó máa súfèé ẹni tí ó sì máa sọ. Islam ọ̀gbà bẹ́ẹ̀ oníkálukú wa gbọ́dọ̀ nímọ̀ nípa bóòlù àtẹsẹ sọ láti gángan gángan kò sí nù nǹkan eléyìí tó yọ kọ́ máa sọ pé ah láti di ogún ọdún tí mo ti ṣe sọ láti nílẹ̀ yìí fún ọmọ tí mà dáyà ah àbùkù ńlá ni. wọ́n á ní kí ló dé nígbà tó ẹgbẹ́ bàbá lè má mú un ṣe ọlọ́run ọmọ ogun tiẹ̀ máa ń la kò ní wò mọ́ ọ̀la o kò ní wò mọ́ ọ̀la wọ́n lọ́wọ́ àná. torí ẹ̀ gbogbo ìjọsìn tọ́yẹ́ pé ìwọ gangan lára ló ṣe tiẹ̀ fúnra ara rẹ̀ ìmọ̀ bá ṣe ṣe ọ̀ràn yàn ní lórí gbogbo agbékámà ẹ̀rí pé kùdìẹ̀kùdìẹ̀ wa ó kùdìẹ̀ pọ̀ àdàmú pẹ̀lú pé ká wá nípa ẹ̀sìn wa yìí wọ́n sì ní ká sin lọ pẹ̀lú ó ní ìlànà rere ni mo ti wá fẹ́ mà láì jẹ́ pé mo kọ́ ọmọ béèrè ọmọ jókòó mi tó bá ti ń sàlàyé mà ẹ dákun o àsọ̀rọ̀ àtúntà bá fẹ́ ṣe bó wọn ni ká ṣe níbẹ̀rẹ̀ ó béèrè ẹtọ́ bá fẹ́ rẹ́rìn kọ́ rẹ́rìn ọlọ́mọdé ń sèwọ̀n ẹ bá fẹ́ yín mú kó yín mú kòkòrò ní jẹ́ mú nítorí pé njẹ́mi ó ṣe síbi wàlìjẹ́ náà nì ń jẹ́ kí yẹ̀yẹ́ tí oníyẹ̀yẹ́ fẹ́ fi mí ṣe kókó bá mi. màá béèrè torí pé nìkan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó ń ga aa bàbá tá a wà ẹ mẹ mà láwà pàrọpẹ là máa wí bẹ̀rẹ̀ sọlá èmi ọmọ o ẹ má bí mo ti béèrè ni mo gbọ́ lónìí bọ́ ọ bá fẹ́ o fi tàwé ìròyìn kó fáwọn aláròyé kó fún wọn ròyìn kọ wọ́lọ́mà bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ táwọn bá ń ṣe sọ̀lẹ́ẹ̀ ẹ̀rí kí wọ́n ma kí ni tọ́lọ̀ bá ní ká máa wí tá a bá rùkúrù wọ́n mọ kí lọ́lọ́ ní ká máa wí tá a bá forí kalẹ̀ wọ́n ma gbogbo nǹkan tí wọ́n máa ń láti ọ̀pọ̀lọpọ̀ ọ̀ma wàláhì ẹlòmí máa tòró ti láǹfààní láti fetí kọ lọ́pọ̀lọpọ̀ fẹẹ máa súfè wà gbà níwájú ọlọ kọ ajẹ pa ń súfè yìí bólú ti wá tọrọ rí bólú ti wá dáadáa lọ́dọ̀ Ọlọ́run bàbá súfè súfè ẹ sì rí nínú tó ti wá lójú púpọ̀ oníká pé gbólóhùn kan jáde lédè òyìnbó tí èsè dè ya wa káwọn èèyàn wá tu wa rẹ́rìn bí kéèyàn fẹ́ sọ pé jẹ́nẹrétọ̀ kó wá sọ pé jẹ́lẹ̀ rè tọ̀ àjẹlẹ̀ bá wo aroko lẹ́yìn ni jẹ́lẹ̀ kọ́ jẹ́nà irọ́ burúkú sẹ́ni wọ́n tọ́ sọ́fí wà lẹ́nà irọ́ burúkú tí ọ̀já mọ̀ kàtà. ok ojú ẹ̀sẹ̀ wá sí wa nígbà tá a máa ń pè fáti à pé alándúlélá èwo la alándúlélá kò sí nìkan kánú àlùkùránì bẹ́ẹ̀ ibẹ̀ bó ṣe wá dúró wájú ọlọ́run pé ah, ọlọ́run kúrú mi mẹ́kò lèmi ọlọ́run máa bí ó ti gba fáti àmẹ́kò wọlé fún délé kí ó rí ọlọ́run rí ọ̀pádà ìfẹ́ kan ṣe ní ọ̀ o sì fẹ́ wà lùjẹ́ńdà pẹ̀lú ìdí nu tó fi jẹ́ pé àtikọ́ fáti àgbòrò fún ọ. tọ́ ẹ rí i pé àkẹ́sí wa kún kankan àkákùn tó yẹ ká wà máa ń parẹ́ àgbẹ̀júwe ní ìsẹ́nìkan kọ́ yàwó. ó ti wá kọ́ ìyàwó wọ́n sọ ọ́ parí ìyàwó padà ọkọ lẹ́ẹ̀kejì wọ́n sọ ọ́ parí ìyàwó padà ọkọ lẹ́ẹ̀kẹta kò sẹ́ni tó lè sọ́lé ayé ìgbà ara mma à mọ̀ nǹkan ẹ̀sìn wa lò nímọ̀ wa èèyàn gbọ́dọ̀ ya kúrú tún pélé ok mo ti kọ́ lẹ́ẹ̀kẹta kò sẹ́ni tó lè ayé padà mọ́ òfin pé tó o bá ti lè kọ́ ó ti dèwọ̀ fún ọ àyàfi tó bá lọ́kọ míì táwọn náà bá jọ gbégbégbégbégbé tíṣe tó nìkan wá fẹ́ sàárín tiwọn náà tó tútú wọn ká báyà lẹ́yìn ọdún márùn-ún ni ogún ọdún ni ó ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ó lọ́wọ́ fún ikóńtì náà ti kọ́ ọ́lẹ̀ ló tún wá wù ọ́ fẹ́ gbà náà ló tuntun fẹ́ ó tún wá ní kíkọ́ mẹ́ta míì lórí rẹ̀ tọ́jọ́ tó òfin ọlọ́run bó ti wà nù kí ni máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa nínú pé òjò òjò là ń fi sin lọ ó ti kọyàwó ìyàwó tó rẹ ọmọ mi nà garagara pọ̀ fún wa garagara hó sẹ lọ́pọ̀lọ́ ẹlòmíì ni yọkàn máa kọ ìyàwó sẹlẹ̀ ni èèyàn tó fẹ́ yàwó jẹ́ ìyàwó tọdún méjì ni sì ti gba méjì ni kí rò pé yọ kẹta yọ kẹta obìnrin ó di haramu lórí gbogbo yẹn wá ń bẹ mẹtẹkẹtọ bọ torí bí ìkọọlẹ bá ti bọ kò dé kó má ó ti dọràn tó sẹsìn máa pé ọmọ tí ọba ti ní gbọràn tó bá ní ọmọ ẹsẹ ní oṣù lọba tó tẹlẹ kẹta ó dé wọ tọ ẹyin tẹ wá mọ nǹkan ẹsìn ẹni à ó ti dé wọ ẹ tó lè fẹ́ràn ayín mà àyàfi tó tó lọkọ mi yéé sì ṣe pé wọn bọ fẹ níta ń tẹ̀lé orí ìtàgé lójú ayé tó bá ti wá fẹsẹ̀ yóò bá tún ló ń kọ́ lẹ̀ kó tó wọlé pé máa padà lọ bọ́kọ rẹ̀ darí. kété rẹ o wọ́n ti sọ máa gbé gbé gbé gbé gbé gbé gbé. tọ́ àwọn kan bá ní ẹ̀ àmọ́rú kí ó táwọn eléyìí ń ké. ẹ bá ti sáà sàkúrò láàyè rẹ àádọ́rin ẹ hmm, bá ti sáà sàkúrò láàyè àádọ́rin. Hmm, kí lọ́lọ́ dá àforíjì sí tẹ́lẹ̀ náà ebi ká lè sẹ́yìn so làwọn òpònú mi lọ́ba gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n fọ́ rẹ owó eré jàre ẹ̀sìn olé ẹ̀sìn olé ọjọ́ máa gbé jàre ẹ̀rí pẹ́lú mi ti kọ ìyàwó rẹ̀ nípa ogun wọ́n sì tún jọ ń gbé nígbè ẹni tí ń palẹ̀ máa ti wọ jahannam ọ̀pọ̀ bàjẹ́ láwùjọ Yorùbá wa yìí kọ́nà àwọn bàbá mi ọmọ sọ pé ẹ̀yin lẹ́mẹ̀sì tẹ́lẹ̀ kọ́ lójú tiwa ò lè lé obìnrin lọ káà máa sọ yọ̀ máa tán ni. bàbá òun ti kọ ẹ ò lè kọ ò lè kọ olóòmù azọ kékeré ni ó ti sírí sí ọ ó yọ subhanallahi látàrí pé àkẹsìn wa fún àmọ́ ń parẹ́ torí ẹ àmúkàtà láti mọ̀ nípa ẹ̀sìn wa bàbá wa mọ nípa ẹ̀sìn wa ká nípa wa ń kí táwọn wà gbogbo tí a fẹ́ ṣe wọn ànábì náà ti ṣe òun ló ti wájú wa ṣe òun lọ́kọ́ wa ẹ̀yin ọmọ abéèrè bóòlù ànábì ṣe náà rí bóòlù ànábì ṣe mí náà fẹ́ ṣe bẹ́ẹ̀ á máa sọ́ra fáì màkan á gbọ́dọ̀ fáì màkan sí lọ́n ó yẹ kí gbogbo wọn ja ìmàkan lógun nínú ẹ̀sìn wa á gbọ́dọ̀ fáì màkan sí lọ́n torí pé àṣewàlẹ̀ jẹ́nà là ń fẹ́ kí lọ́nà láti fi ra rẹ sílé kí ó. yàrá àwọn àgbààgbà ọ wà lẹ́jọ́ wa wá kí wọ́n máa kọ́ bó ti sẹ̀sì ìyàwó rẹ̀ kó ti ọ̀dà mà pé Allahu Akbar sẹ́gbẹ́ yẹn lè fàgbà má ó torí tí ọmọ gbọ́ lẹnu rẹ olóòmọ òkè alhamdulilah ní ìsìnyàmú bọ́lá jẹ pé ìyàwó náà àlè ìwọ náà sì dá mà torí ọmọ àti pé ẹ̀kọ́ táwọn obìnrin gan lọ́dọ̀ wa ń bí tí wọ́n máa wá ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ júmọ̀ lẹ́yìn àọ́sìrì obìnrin náà tiẹ̀ sí tó wọn mẹ̀sìn tùnàsírí ni lọ́nà àbò ìyá alágbádá gbogbo èèyàn rí ah, gbogbo èèyàn rí ẹ wá táwọn ó ju epo àbí ju ma ìwọ máa ń lé bí ó ṣe tàlù ọyọ ẹ̀yin abọ́ ọbẹ̀ àtúbà lásẹ̀kẹ́ ṣe fún abó làásì obìnrin tó bìn náà ni ńgbà bá di pé sìbí sìbí sìbí sìbí ní sìbí sìbí sìbí tí tí a nù á tí a. so ẹ rí i pé mbẹ lọ́tọ́ yóò máa bá wa torí ẹni tó bá rí i pé ìrìn ṣe sẹ́ni kan bá fi lè wá ṣe é yóò dì mú ni kò tún gbàgbé máa láyé ẹ̀. torí ẹ̀ jẹ́mọ̀ ṣébíjọ́júmọ́ là ń lọ bí iṣẹ́ tí bá ń sìn wọ́wọ́ ńbẹ nu ẹni tó rí ètò pọ̀ ńbẹ nu ẹni tó rí díẹ̀ bí màlẹ́kà kú bá gbẹ̀mí wa èlò la mú lọ náà rí èlò lẹ́yìn rò pa mú àmọ́ ní mú kọ́bọ̀ lọ á sì padà fi sẹ́ǹ sílẹ̀ táyé èyí tá a mú lọ la kàkún yìí ẹ̀sìn la mú lọ a wà láàyè èyí tá a ní mú lọ síbi kàkà ìníkàlùkù ìníwọ̀n fún ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run gbogbo aráyé aráyé onáàrí débi kan nípa òṣèlú tí wọ́n máa ń ṣeun wọ́n lò ní kó gbé pò kó máa bá wọn ṣe alámòójútó ẹgbẹ́ kó tó di páwọn tuntun tò òun ti ń bẹ lórí ìdùnkúlẹ̀ àárẹ̀ làwọn kan tún jà pátápátá àbùkù àlọ́ ní sẹ́lẹ̀. ẹlẹ́mìí gbẹ̀mí gbogbo ilé ayé tá a la kójọ náà èmi ni èmi ni àti tá a rí kójọ lọ́nà halal àti tá a kójọ lọ́nà haram ala tamduruni kharajtu bila shay'in gbogbo ṣe máa jáde nù ẹ̀yin ọwọ́ wò pẹrẹsẹ báyìí lòkú máa tẹ́wọ́ jáde láyé wọ́n ní òwe ni ẹ̀yin ẹ̀yin ẹ̀wò míì wọ́n ń jáde màmú kankan lọ́wọ́ bí kálukú ó sì lọ ńjọ́ tá a bá lọ. ńjogún dọ́gbọ̀n ayé lásán lọ́mọ èédá gbé lọ òun kálukú wa kó gbira rẹ̀ léèrè wàláhì náà bá máa ń ṣèdánwò fún yàn lórí báwo lẹ ṣe mẹ̀sìn yín sí lórí báwo lẹ ṣe kàkún sí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ní òkìdí rẹ̀ lò wọn kẹsìn kún owó ipò ayé ntí kálukú lé ní èèyàn sì ní ti máa bẹ́ tàjẹ bọ̀ láti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ kíkọ́ wá dé kọ́ ọmọ pọ́ lọ ẹ dákun ọjọ́ mẹ́ta ni ẹ fún mi sí máa ń ṣe àtúnṣe gbogbo ń dín kùdìẹ̀kùdìẹ̀ bẹ́ẹ̀ máa tún ṣe wọ́n lọ wọn ò fún bàbá wa bẹ́ẹ̀ rí ó ti ṣe fẹ́ẹ́ jẹ́ pàwọ́ àwọn kọ̀ọ̀kan fún torí ọdọ wa wa jama ẹ rí pé nínú sọ láti wá dáǹsẹ̀ lójoojúmọ́ ọlọ́run ẹlẹ́dàá wa kọ́ wa lẹ́kọ̀ọ́ ńlá kan ó sì pa wá láṣẹ ike ẹ máa sáàdì èmi ọlọ́run ẹ máa sáàdì èmi ọlọ́run níbi kọ́rọ̀ yín ó dàbí tàwọn ẹni tí mo ti bínú sí àwọn ẹni tọ́lọ̀ wọn bá bínú sí làwọn Yahudi àwọn Yahudi wọ́n ní mà ṣùgbọ́n ìmọ̀ tí wọ́n ní wọn tẹ̀lé wọ́n kàn ní mà fọ́ràn ni torí gbogbo ẹni tó bá mọ̀ tí ọba ti fi tọ́ mọ̀ sísẹ́ ó ní fọ́nrán ni àìwá tẹ̀lé tí wọ́n mọ̀ ló mú kọ́lọ̀ ẹlẹ́dàá ó bínú sí wọn ọlọ́run dàpọ̀ mọ́ bínú sí wa o torí ẹ̀ táwa náà ẹ̀rí tá bá ti sọ̀lá a ní ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim. fi fi wá mọ̀nà lọ sí ojú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà àwọn dání ojú ọ̀nà àwọn tó ti pé dẹ̀ra rẹ lé lórí ni yàtọ̀ sí ojú ọ̀nà àwọn ẹni tó ti bínú sí àwọn ẹni bínú sí ni Yahudi ọlọ́run ọba ẹlẹ́dàá sàdédé bínú sí wọn àfi nítorí pé wọ́n mọ̀ àmọ́ wọn ò fi tí wọ́n sísẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá nímọ̀ láàrin wa ọkọ́ kí ó kèsì pọ̀ ọkọ́ kí ó ọdẹ àmà kìí ti pọ̀ ọdẹ àmà ṣùgbọ́n nígbà wọn bá kó iṣẹ́ rẹ sórí àtẹ tí wọ́n wò sí ń tọ́ ọlọ́ọ̀mà ẹ rí i pé apá àbúgbà ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rìn torí pé kò sẹ́nìkan tó kéwú tí ò tí ì bá pàdé nínú kéwú rẹ̀ pé ẹ̀ gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kéwú lónìí ẹlẹ́bọ̀ lọ̀pọ̀lọpọ̀ wọn ẹ rí i pé àwọn gangan gangan. àwọn ní ń pín ẹbọ fáwọn èèyàn àwọn ní ń mú àwọn èèyàn sẹlọ ń sọlọ nítorí pé ẹni tó fún ọlọ́pọ̀ ọmọ pa ọmọ pé babaláwo ńlá ni ó ní kó wọn máa wọn máa ń pè ẹni tó fún ọ ní kíní kan tó ọmọ kíní kan tó mọ́lẹ̀ kíní kan tó nítorí pé ọmọ kéde pé ọmọ ṣùgbọ́n pé ọmọ ọ̀ǹda kò. fìtínà ni ó ti di ẹni tó fara jọ àwọn Yahudi tọ́lọ̀ ń bínú sí látàrí pé tí wọ́n mọ̀ ń kọ́ kó o fi ṣe wà o. bẹ́ẹ̀ ni ọba ọ̀rọ̀ àti gbẹ́bọ̀ lọ sórí ìtàn tí wọ́n á tọkọ kéwù náà ni àmọ́ kéwù babaláwo àwọn náà ni. àwọn ẹgbẹ́ pé tó bá nínú wọn wọ́n lè lọ rẹ̀ wá máa bí wọ́n ti sàgbàbarú láì ẹyin tí wọ́n rọ àwọn abẹ́rẹ́ sínú rẹ̀ ó lè kí nkó dẹ kó kìbọnú kó tún á lẹ padà pẹ̀lú àbẹ́là nígbà tó ṣe pé ìwọ òkè ló ń wò owó lórí kó fi fọmọlẹ bàbá bá kó dẹ bàbá bá wọn pínì ara ń táyé di mọ ń kún là ń fi hàn kẹkẹ ayé lọ á di kíní mọ ń kún àbá yọ jẹwò rẹ lójú kọ gbọn torí pé ń òní gbọn tí wọn máa ń tu ọjẹ àná nù àwọn àbá yẹn wọn lè ràn lọ ẹ sọ pé àbá ẹ bá àwọn babaláwo torí ẹ̀ náà la sọ pé àfa onítùmọ̀ babaláwo ni onítùmọ̀ yéṣèdè Lárúbáwá de Yorùbá yéṣèdè Yorùbá náà wọ́n á yá lónìí nípìnlẹ̀ ibi tó ti wá bí àwọn àwọn Fúlàní ní West Africa wá ń bì bí àwọn Sierra Leone Guinea Conakry nkankan àwọn máa lo alfa olùmọ̀ńlá ṣùgbọ́n láwùjọ ọwọ́ bíi babaláwo ńlá bí wọ́n ṣe ń ọwọ́ wá jẹ́ pé kéwù wò lọ màgá ló ń ṣe kí ni wọ́n ń ṣe ẹ rí i pé lẹ́nu ni wọ́n hun rí ọ̀pọ̀lọpọ̀ sẹ́ni tí ọwọ́ ń lò máa rẹ̀ àwọn eléyìí jọ àwọn Yahudi ọlọ́run ẹlẹ́dàá wa ó tún kọ́ wa pété ń ẹ ara àwọn ara àwọn náà làwọn ẹni tó ti àwọn nàṣọ́ra ń tiwọn àwọn onímọ̀ àyùmọ̀kan náà fi ń sin náà ojú dúdú náà fi ń sin náà torí di eléyìí báyìí pa lọ ká máa ara ká máa kórí òkè kan wà tẹkún dẹ̀rín so dẹkún tó òkè kan gbọ̀nyànù di gbogbo orí eléyìí lẹ́sẹ̀ máa bá sí oríṣiríṣi bí lọ àwọn eléyìí torí ẹni ni a á ní tí máa ń bẹ́nu àwọn mùsùlùmí náà ẹni tó ṣe pé kò ní mà àìmọ̀kan níbi ń sin lọ jọ àwọn ànàsọ́ra ẹni sáǹpù méjèèjì ń bẹ láàrin ẹni tó ẹkọ́ mà òfin tó mà ti ta àwọn Yahudi ẹni tí ò tí máa kankan ń fi orí tí fi ń sin lọ àwọn wa torí صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سفيان رحمه الله أن كان يقال اتقوا فتنة العابد الجاهل والعالم الفاجر فإن فتنتهما فتنة لكل مفتون ولا ولما من أمر أسرع السنة aláìmọ̀kan tí ń bá ìmọ̀kan sí lọ. ẹ sì sọ́ra fún fìtínà olùmọ̀tọ́ ya kò kí ọ̀daràn tọ́yẹ pé ntọ́mọ̀ gan òun náà ní ntaako wọ́n ní torí pé fìtínà àwọn méjèèjì fìtínà ńlá ni sẹ́ni tọ́lọ̀ ń bá fẹ́ sí lọ́la. níṣẹ́ aláìmọ̀kan tí ń bá ìmọ̀kan sí lọ́wọ́ òun náà lè ti èèyàn púpọ̀ lọ́nà torí pé bẹ́ẹ̀ yẹn ṣe rí ṣe ń sin lọ́hùn ṣe rí ṣe ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ṣe ń fọwọ́ pẹ́yìn ṣe ń ṣe kínní ṣe é fa pọ́n ẹ̀yin náà bá máa kọ́sì rẹ̀ bọ́pọ̀lọpọ̀ ṣe dọ́ńtọ̀ rí kọ́ni. ṣé á ah, àwọn èèyàn yìí wá wọn da pọ̀ ìwà pẹ̀lẹ́ tiẹ̀ ti pọ̀ jù lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá wọn létí wọn ní sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ìsìláàmù wa ni wọ́n gbọ́ létí kọ́ ọmọ sọ̀rọ̀ ìsìláàmù tó bá gbọ́ létí wọn náà gbà tiẹ̀ má ti o lè àmọ́ kẹsì pé wọ́n á gbọ́ otu oṣù kejì pé ẹtú bá kejì ọlọ́mọdé ẹ rí i pé àwọn àìmọ̀ká àǹfẹ̀sìn lọ́n ni wọ́n fi sí ọ̀pọ̀lọpọ̀ lọ́nà bẹ́ẹ̀ bá tún wá jẹ́ olùmọ̀ tó náà jọ́ dára wàhálà yóò sì lù lọ́nà torí wọ́n mọ̀ ebi ń tẹ̀sán náà nù gbogbo ń sìn lọ́nà tí ń ba ti ń jẹ wọn sọ pé ah, ìrìn àwọn sọ pé fasadun kabirun alimun mutahadikun wa akbaru minhu jahilun mutanasikun huma fitnatun fi lacaalamiina kabiratun liman bihima fi diinihi yatamasaq wọn ni aburú ńlá ni kárí aláìmọ̀kan tí ń bá ìmọ̀kan sí lọ. ètò wa jù lọ onáà ní ká rólùmọ̀ tó náà túnjọ́ dànù tí ń fagbọn ọlọ́run ọba yà fìtínà làwọn méjèèjì o tẹ́gbẹ́ ẹni tó bá yẹ pé tí fi ń sin lọ́ọ̀nù náà méjèèjì wàláì fìtínà ńlá ni onú ò ti ọ̀gọ̀rọ̀ èèyàn lọ́nà. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọn ló ti yé wa ike gbogbo ẹni tó bá mọ òdodo ṣùgbọ́n tí kì í tẹ̀lé gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ láyé lónìí àwa náà mọ̀ pé ti ń wọ òdodo náà ní í ṣe é ẹjẹ agbami lórí àní tẹ̀lé wọn ní gbogbo ẹni tó bá mọ òdodo tọpọ láti tẹ̀lé ẹni tó ti sìn alẹ lẹ́yìn o ọbara ju àwọn Yahudi ẹnikẹ́ni tí bá ti sin lọ láì jẹ́ kó nímà láì tẹ̀lé òfin Ọlọ́run ẹni tó ti sìn alẹ lẹ́yìn o òun fara ju àwọn ọfara ju àwọn ànàfọra torí ẹ̀ lápá kan nínú àwọn atiwájú wa rere wọn ti sọ pé màmú fẹsẹ̀ dẹ́mi náà lọ́ọ́ lẹ́mẹ́ fàfi ìṣọba homina yọhù gbogbo ẹnikẹ́ni tó bá ti lè bàjẹ́ bálùmà nínú àwọn olùmọ̀wá ẹ sọ wípé ọ̀fara ju àwọn yahudi ọmọ nfẹsẹsẹ mina lọ́ọ̀bẹ́ẹ̀l fàfi ìṣọba homina nọ̀sọ́rọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti bàjẹ́ bálùmà nínú àwọn sinlọ́n sinlọ́n tí òjò lùmọ̀ láàrin wa ẹ sọ pé náà fara ju àwọn nọ̀sọ́rọ́ ọ̀dọ́wọ́ mùsùlùmí sẹ́kùl islam ní bá sọ̀rọ̀ yẹn. ipe ká ṣọ́ra fáwọn fìtínà méjèèjì yìí báyìí ká ṣọ́ra láti jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn tó ṣe pé ìgbéraga ń dà wọ́n láàmú ọkàn líle ń bá wọn jà ọkàn líle ń bá wọn jà nínú àwọn ẹni tó ní mímà líle eléyìí mú wọn tàpá dínà sí àdìsí lọ ẹni tó bá ló lè lọ sàkúrò láì ta ṣe ọ̀padà wà sọ́là sí jahannam ọlọ́run sànù wa. tọ́ wọ́n sì ní ká tó fáwọn ẹni tó ṣe ike àwọn tí wọn àìmọ̀kan ní bá wọn jà wọn ò dá nǹkan kan wọ́n fi dání tí ń wọ́n ṣe wọ́n pàdánù mà wọ́n fi dání tó kúrò lójú ọ̀nà tọ́lọ̀ wọn ò ní mà nípa ẹ̀sìn torí ẹ̀ ọkàn tí wọ́n rọ̀ ìkẹ́kọ̀ọ́ ń bẹ̀ tó fi mú wọn gba gbogbo àdáda lẹ̀ láyé rẹ lẹ́sẹ̀ rẹ lómi ẹnìkan máa ń pariwo pé àdáda lẹ̀ nìkan yẹ dájú náà sí wọn á sọ pé tètè yẹn bá wá ṣe pé yọ wọ náà nù ẹbí ètí ti bá ara ẹni kan tó ní yọ wọ ni ẹdáàpẹ tí wọn máa ṣe ń sọ aláàánú lọlọ tó bí fídíò ó máa kọ̀ntínú bí fídíò ó máa kọ̀ntínú ni wọn lọ sànù wa wọn lé lé yìí láàrin àwọn èèyàn tábà wo àwọn àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam á rí àwọn nǹkan tó tọ́ka sí eléyìí lọ́lọ́kan ọ̀jọ̀kan kẹ́ẹ́bù ti wá nínú hadithi kan eléyìí tí imaamu Ahmad àti Ibn Majah gbé jáde ní sanadin hasan anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa nínú hadithi tí abdullahi bin abbas radiyallahu anhuma tó gbà wá wọ́n ní arákùnrin kan ọjà ni tó ṣèṣe lójú ogun. láyé ànábì sallallahu alaihi wa sallam ojú ogun yìí ni wọ́n wá wà wọ́n sùn wọ́n retí kílẹ̀ ọmọ wọ́n gbéra padà wá sí Madina arákùnrin yìí sùn ìgbà tó sáyé pé ti jáde láàrọ̀ òun ó ti dọ̀ràn ẹ̀yà lórí òun báyìí pé kò wọ́n jánàbà arákùnrin yìí nítorí yẹ kẹ́ni tí ọba ti mọ̀ kó nu ọmọ àti ọba kókó béèrè ọba béèrè lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n jọ wà lórí ìrìn àjò yìí táwọn ọmọ jù lọ ẹ dákun o báyìí báyìí ni ntọ́sẹ̀lẹ̀ sí mi ike mo ti bí mo yìí ṣé màá pẹ̀lú omi tútù àbọ̀nà àbáyọ̀ kan wà béèrè bá èèyàn ṣèṣe ọgbẹ́ lórí èèyàn ṣèṣe òtútù burúkú tún mú ẹtú wọn ni kó tún wọ ẹ̀mí tútù tọ wọn ti alóhùn pẹ̀lú àìmọ̀kan bàbá yìí bàbá ti lọ wọ ẹ̀mí tútù lọba kú ìròyìn dé bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam anabi ni qataluhu qatalahumullah wọn ti kú pa ọlọ́run ọkọ̀ wọ́n ti kú pa ọlọ́run ọkọ̀ alẹ́ mi yẹ kún ṣèfà ọ̀là ayé sọ alẹ́ tẹbi kálukú yín náà lẹ́sí ma wípé oògùn àìmọ̀kan náà níbẹ̀ jáde mu oògùn àìmọ̀kan níbẹ̀ torí rẹ̀ àyè òsì fún ọ. láti máa ti ràn má mà ìmà ìmà ìkéwú bàbá mi ò fi mí sílẹ̀ kéwú kò sí ayé gbogbo eléyìí ayé ọ̀nà àwọn bàbá bàbá máa ń pa àlọ́ọ̀rù eléyìí alihamudulila bàbá rẹ ọ̀sá lu ọ̀pá ńkónkóló wọ́n fi ọ́ ọ̀sẹ̀ mi wọ́n náà tó adágbò tí máa burú sí ń bẹ́ nu kọ́ọ̀mù wọ́n náà fira rẹ lè kéwú bàbá rẹ ò wọ́n kọ́ mi kọ́ mi títí kọ̀ wọlé ọlọ́run lè ti kọ́ máa wọlé nì mọ́wùlẹ̀ máa fi rọ́ọ̀sì kẹ́wọ́ wọ́n máa pé wọn ò fi mí sí wọ́n fi mí sí kò yé mi ni ọlọ́run lè ràn ọ́ lọ́wọ́ nì kọjá pé ní tí ò yọ tẹ́lẹ̀ kọ́ padà yọ àmọ́ àyò sí o àyò sí fẹ́nìkẹ́ni láti fa ìmọ̀ kan sí lọ àyò sí fẹ́nìkẹ́ni láti máa fàdádá lẹ́sẹ̀ jù agbọ́dọ̀ nímà kásì máa tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀sìn wa kásì sọra fáyìn màkàn àti ìtẹ̀lé àdádálẹ̀ ọlọ́run ẹlẹ́dàá kó fún mi pẹ̀lú rẹ ní ìmà àmàlò ìmà alálùbáríkà ọlọ́run mẹ́jọ gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa ọlọ́run kó sèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú ẹni tí wọ́n máa sojú kòkòrò àti tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kó lé mi pẹ̀lú rẹ jìnnà sí àdẹ́dálẹ̀ kí n máa kọ́kọ́lọ́ tàgbékalẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba kọ́là mi kọ́là wọn náà nínú fẹ́ẹ́nu àti agídí burúkú ti bàtẹ́nijẹ́ aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله jẹjẹ máa pa àwọn nǹkan méjì pàtàkì kan àwọn náà ní òpó múléró fún gbogbo ìjọsìn nínú ẹsìn Islam eléyìí tó ti jẹ ọ̀ranyàn lórí gbogbo wa kárí pàǹpà wọn má àmójútó wọn nítorí kí àwọn àjọsìn tá à ń bá ń ṣe ó lè bá àjẹ tí olúwa ẹlẹ́dàá wa tí wọ́n máa tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa tí ò ní máa dàlù wá láyà. alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan méjèèjì òun náà ni allah na'budu illallah pé a ò gbọ́dọ̀ sìn kankan àfi allah. ẹ jẹ́ ká mọ̀ lórí ẹ̀mí wa bẹ́ẹ̀ ká sì máa fi hùwà wù bẹ́ẹ̀ á gbọ́dọ̀ sí nǹkan kan àfi Allah kò sí nǹkan náà kò sí bó ṣe lè máa wúra rẹ̀ kò sí bó ṣe lè máa pè é tọ́lẹ́tọ̀ sí kásẹ̀tì fún yàtọ̀ sí Allahu Rabbul Alamin gbogbo àná láti máa ń nítorí Allah olẹ́lẹ́dàá wa Allah olóniwa Allah òun lọ́ba tó ṣe é pé yóò ṣe wá bọ́ba ti ṣe wò tẹ́nìkan ò sì lè yẹsẹ̀ rẹ̀ wò tẹ́nìkan ò lè fi léèrè e. a gbọ́dọ̀ sí nǹkan kan àbọ̀ nìkan. láwùjọ wa wọ́n ń sin gba wọ́n ń sin ẹgbẹ̀rún oríṣiríṣi òòṣà ọ̀pọ̀ àìmọye nǹkan míì tó pè lẹ́yìn Allah wọ́n bá wọn dáta rẹ̀ o má bá wọn ta pélépélé nìyẹn àwọn ẹni tí ń sin Ṣàngó wà wọ́n ní bọ́rọ̀ bá dàrú Ṣàngó làwọn fi lọ Sago lọ ti wọn. àwọn ẹni tí kò gún wọ́n pọ̀ àwọn ọ̀jẹ́ fi ṣeré láì àwọn ni wọn mọ̀ án bóyá ogun gbàdámà ni bóyá ogun ni àwọn wọn dá gbogbo àwọn nǹkan pépé burúkú mà wọn àwọn ẹni tó èṣù gángan la ń sìn ọ̀nbẹ nu wọn ẹni tó ṣe pé jàǹkáwọ̀ kan làwọn bàbá ńlá ti kó jọdà sínú ìgò láti ọjọ́ tó ti pẹ wọ́n ní kí gbogbo ọmọ eléyìí ọmọ ọbọ wọ́n sì ń bọ́. èèyàn mélòó ni wọ́n á sin Allah èèyàn tẹ́gbẹ́ ojú la ni ọlọ́run lọ́mọ kọ̀ọ̀kọ́ rẹ̀ tẹ́gbẹ́ tó ní nǹkan ti ń pè lẹ́yìn Allah ó ní nǹkan míì ti ń bọ kéde nìkan ní sìn ẹ máa tarọ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ dáàmà ẹ máa gbọ́ àwọn ẹ bọ lẹ́nu ogun onírèké mórí bọ̀ alẹ́ ọ̀gbẹ́ náà mùsùlùmí rárá rárá gbọ́ káfíìrì náà ògùn rẹ̀ wọlé ń gbọ́ irin lásán gbọ́ ọ̀gbádùn irin kọ̀ ẹ máa bọ́ àwọn gbólóhùn ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹlòmíkan ti ọbẹ̀ tó bọ̀ ó ní ti ok amada tìjáni ni òní tó amada tìjáni ti si ẹrí pé ẹni tí ń pè ọ̀lẹ òun tún lẹ jù tí lọ amada tìjáni tó ní ọmọ di òṣubú òun kú nínú kú àti ìkọsẹ̀ èwo ló le jù ẹlòmíì nǹkan tó a lórí ti lórí bá òkúta azùkọ adúlé àbá máa ma dó òun àti ọgbọ lórí ìwọ ọmọlẹ́yìn rẹ̀ tó ń bọ̀. ẹjọ́ ń fa wàhálà lórí ilẹ̀ tí òjò ẹsẹ̀ mẹ́wàá lọ ní ọjà káfí lé àwọn aláàlá alẹ̀ yìí yìí bàbá ní ìwọ náà bá ní ọ̀dà àgbà kálálà lè ọ̀yanjú ẹ̀ bá lè máa mú bá lè máa mú kálálà lè ọ̀yanjú ẹ̀ daa ha dà ìsìláàmù dà kan Allah ìwọ wá ń Muhammad yá Muhammad yá Muhammad ọ̀sẹ̀ ni ọ Muhammadu bawo Muhammadu àmà sọlọ tọ́lọ̀ ń sọ bá nàbì gbogbo àgbáńlá لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ẹ̀yin kẹfẹẹri ayé o èmi ò lè sin kankan mi yàtọ̀ sí Allah ẹ̀yin sì lẹẹni sí wọn wá ń pa nàbì sallallahu alaihi wa sallam ọsẹ bọ burú alẹ́ lómi ti sọ pé ìwọ aliyu mọ̀ ń pè o ìwọ hussein yà ali yà hussein yà ali yà hussein ọ̀sẹ̀ bọ́ burúkú. lọ́pọ̀lọpọ̀ àwọn agbègbè wa wọ̀nyí àwọn ẹni tí ń nájà àwọn tí wọ́n sọdọ̀ lọ́n tí wọ́n ń sìn àwọn nìkan ló lè mà àmọ́ tó bá ta sí ilé sí nígbà tó wọn lọ́wọ́ ẹ máa gbọ́rọ̀ yìí pé ti wà àwọn ẹni tó jókòó kalẹ̀ tí ń fa àwọn àṣejẹ wọ́n pọ̀ láwọn àwùjọ wa tí wọ́n máa pè ní alayé lọ́rùn ẹni tí wọ́n gba àwọn là tí wọ́n máa rábà bá àwọn ajú rẹ̀ ẹni tí ń wọ́wọ́ ẹni tí ń wọ́ ọmọ ẹni tí ń wọ́ asẹ́ ẹni tí ń wọ́ àpò sẹ́fọ́sọ́lọ̀ ni gbogbo eléyìí a gbọ́dọ̀ sin kankan àyàfi ọ̀gbọ́n lábẹ́ ẹbẹ́ gbogbo ń tán pè níjọ́sìn ẹ gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi àfi ọ̀gbọ́n. ọ̀rọ̀ pa ẹnìkan tó nípò bíi baálẹ̀ ọ̀pá pẹ̀lú ẹnìkan náà mẹ̀kúnnù baálẹ̀ wa ka ọ̀rọ̀ kan sí mẹ̀kúnnù ọkà sí lẹ́sẹ̀ wípé ìdájọ́ tí mo fẹ́ dá yìí o ọkùnrin tó yìí náà lọ́wọ́ mi pé bò ń ṣe ń fẹ́ kó rí nu náà ọwọ́ akó mbẹ́ wọ́n á ní irọ́ ní bá lẹ̀ pamọ́ ok ibi wọn náà wà mbẹ́ sọ́ọ́ ti kà á sí ọ létí ó lòun ti ju bá lẹ̀ ẹ̀rù bá lẹ̀ sì ń bà <laughs> ẹ̀rù rẹ̀ ń bọ̀ pé kí náà wàá ti fún ọ yẹn ni pé ó lè fi aburú sí o bá ti gbà nìkan lè dáfa aburú sẹ́yìn lẹ́yìn Allah ẹ ti sẹ́bọ̀ sọ́nù irú eléyìí náà pọ̀ aláàbọ̀dọ̀ sí kankan àyàfi Allah sẹ́mi pé lójú ọ̀nà pàwọ́ abẹ́ wà lìjánà la wà báyìí lópin ìgbà tó bá fẹ́ wà lìjánà dì mú dáadáa ọ̀gbọ́dọ̀ sí kankan àyàfi Allah níta wà ń pè ń jọsìn ọ̀pọ̀ kéka ṣe pé rúkú kìí ṣe sùjú àrùkú àforíkalẹ̀ lásán kìí sùn fàájà gbàdé foríkalẹ̀ fún kàmí àìmọye ọ̀sẹ̀ bọ́dún òforíkalẹ̀ fún kàmí àmọ́tọ́ nǹkan nwari ní wárí fún nǹkan míì ní bẹ̀rù tètè Allah sẹbọsọlọ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kẹta gbọ́dọ̀ àkọ́kọ́ nípa àgbọ́dọ̀ sí nǹkan àfi Allah ẹlẹ́ẹ̀kejì an na'budu Allah bima shara a gbọ́dọ̀ sí Ọlọ́run àyàfi pẹ̀lú tọlọ ń lófin èmi ní sọ pé ah, mo ní agbára dáadáa dípò tí wọn máa ṣàtúbà rákà méjì ogun rákàlì ló fi máa ṣàtúbà o à ní ẹ ti ṣàdádá lẹ nìyẹn méjì lọlọpẹ méjì náà ni bẹ́ẹ̀ náà ni a ti sọ pé ìṣá ó ti rẹ̀ wá dípò rákà mẹ́rin méjì ló yẹ ká máa ṣe ọlọ́mọdé mẹ́rin náà la máa ṣe ìyẹn ni pé ntọ́lọ̀ ń bá ṣe lófin náà la máa fi sin lọ́hùn á gbọ́dọ̀ fagbárí wa gbé nǹkan kan wọnú ẹ̀sìn ẹ̀sìn pé tí ọmọ dá wàhálà alẹ́ náà títí táyé ìdọ̀rùn àwọn kan wà táwọn ọmọ bíi àti ló burú àtúpélé yìí náà wọ̀ ebá ń tẹ́sí ṣe ni ẹ̀ ń bàjẹ́ abẹ́ ń tún ṣe. ọ̀gẹ̀dẹ̀ rà àní pípa ní pọ́n ẹ̀sìn ò ti pé ni al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islam dinan. ọlọ́run ló ti pẹ́sìn fún wa kí àwọn nǹkan méjì agbọ́dọ̀ mójútó eléyìí sì ni túmọ̀ ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah pé kò sí mo jẹ́rìí lódodo pé kò sí nǹkan kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi allah mo sì jẹ́rìí nígbà nàbẹ̀ wa muhammad sallallahu alayhi wa sallam ìrántí ọlọ́run bàá mo ti gbà pọ́lọ̀ nìkan la gbọ́dọ̀ sùn ìmọ̀ àwọn àtẹ̀lé lánàá nẹ́bí láti sin lọ. torí ẹ̀ ni àwọn olùmọ̀ọ́sẹ̀ sọ yìí pé gbogbo òjọ́sìn kò ní jẹ́ gbígbà o àyàfi tá a bá ṣe ń torí tọ́lọ́ àti ní ìbámu pẹ̀lú lànà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nànàbì fi sọ nínú ẹgbà wa ìyá ńlá wa Aisha radiyallahu anha eléyìí tí máa Muslim àtàwọn míì gbé

nǹkan méjì yìí tọ́ba gbé lọ bá rí dìmú lónìí ó ti rí nǹkan ńlá dìmú wàá gbìyànjú láti máa fi ṣiṣẹ́ nínú ìgbésí ayé rẹ̀ ń gbọ́dọ̀ sin kankan àbí Allah ẹ̀ ń sì gbọ́dọ̀ sin Allah pẹ̀lú nǹkan kan yàtọ̀ sí ti Allah ṣe lófin tó o bá rí nǹkan ìdìmú ojú ọ̀nà ńlá ni láti rà àlùjánnà wọ̀ ní rọrùn torí ẹ̀ abẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kódà kókó ṣe nírọ̀rùn fún wa láti máa sìn ín lónìí kan ṣoṣo kódà kókó ṣe nírọ̀rùn fún wa láti dúró ti àwọn òfin tó ṣe lófin àti fún wa gbágbágbá ó ṣe rọrùn fún wa láti máa tẹ̀lé lánàá ọ̀gá wa anabi wa sallallahu alayhi wa sallam ìmọ̀ wíwá dọ́wọ́ wa jẹ̀má ẹ má dàgúnlá sí ìmọ̀ nípa ẹ̀ nítorí pé kókó ntáǹtì torí rẹ̀ bẹ́ẹ̀lẹ̀ ayé nu jẹ̀má ìmọ̀ wíwá dọ́wọ́ wa bàbá wa ní màtà dáadáa dáa mà á gbọ́dọ̀ tako ká máa lónìí torí kọ́bọ̀nba àdìbálẹ́jọ́ fún wa ń jọ gbẹ̀ndẹ̀lùkìyàm kátọ́ra fún àmà fi àyè màkàntì lọ́n kátọ́ra fáyà aládàádáálẹ̀ torí aládàádáálẹ̀ ò ní rọ́nà àrígbà láyé kò ní rọ́nà àrígbà tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkè yá torí pé ńṣe ní sọ fọlọ́n pé kò tí ì pé ńṣe ní sọ fọlọ́n pé kò tí ì dáa tó àwọn làwọn ọba pé àwọn làwọn ò mú dáa táwa lẹni tí tún sí ọlọ́run ọba dì bọ́lọ̀ bá sọ pé nǹkan kan ti pé ó ti pé náà ni bọ́lọ̀ bá sọ pé kínní ti dáa fún yín kò sí nǹkan tẹ́lómi tún lè ṣe sí ma àfikọ́ bàjẹ́ torí ẹ̀ nígbà tá a bá ti wá mọ̀ kọ́ lọ́wọ́ bá nìkan la gbọ́dọ̀ máa sìn á sì gbọ́dọ̀ sìn àyàfi pẹ̀lú tó bá ṣe lófin fún wa kárántí pé ara tó ṣe lófin fún wa wọn náà ní máa ṣe àsọ̀láṣì fọ́gà wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́wọ́n bá fúnra ara rẹ̀ àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé.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 ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم اهدنا ويسر الهدى لنا اللهم اهدنا ويسر الهدى لنا اللهم أذهب أن الوباء والبلاء وسوء الأسقام والزلازل والنقم اللهم أذهب أن الوباء والبلاء وسوء الأسقام والزلازل والنقم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين